orí kìíní kan tó yà mí lẹ́nu. orí kìíní kan tó yà mí lẹ́nu. ó gbọ́rí ọ̀yà kọ̀ọ̀kan pa ó. àpótí tìjú ọ̀yà kọ̀ọ̀kan pa ó. ẹ lóyin kan bọ̀dé ló ń sọ̀rọ̀ dóde mi sí abẹ́ igi yẹn màá débẹ̀ ń sìn in the next fifteen minutes all right i love you i love you so much. Ciao, bye bye, ciao, ciao, bye bye. One day, one day, one day, one day. One day, one day. Oye kan, a ti mọ̀ra wá sí over a year. Oh, oh, tiẹ̀ mí kàtí láti lọ sódà àwọn òbí ẹ̀. Àbẹ́ òfẹ́ fẹ́ mi ni wo, àyà mi ń já fún ẹ o. Bọ̀dé, Bọ̀dé, one ló ní máa sọ fún ẹ. Bẹ́ẹ̀ àwọn òbí mi wọ́n ń ṣe ẹran orí ọ̀bẹ, easy láti kí nǹkan sọ pé introduce ẹ̀ sí wọn bẹ́ẹ̀ ṣé wọ́n jọmọdé ni. ọmọdé ni mí lọ́dọ̀ àwọn èrò kì í dàgbà kó dàgbà jù lọ́dọ̀ àwọn obìnrin. ẹ̀ẹ́ eh, in this jet age mm-hmm. ah, <laughs> ẹ̀rù ẹ̀ bà mí o lọ́pọ̀ yunifásitì. Ah, eh, wo ó ti ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n wa first born wa ìgbà tó wà ní yunifásitì kò sí anybody tó mọ girlfriend rẹ̀ wọ́n ti ìgbà tó ń sàbọ̀ tó mọ girlfriend rẹ̀. ok o mo ti gbọ́ o. Mm. Uh, well about the restaurant tó wà restaurant what? ṣé kò sọ oúnjẹ mi. àwa ah, ok tá a bá but <laughs> ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ yẹn ṣe pàtàkì gan one day, one day, one day. One day. Any city at any city. One day ọjọ́ kan ń bọ̀ tákùnlẹ̀ rojọ́. ìwà rẹ̀ ẹ ò fi gàgà lọ ọkọ ìyàwó fẹ́ dé o àyè tán lọ ọkọ ìyàwó fẹ́ dé o àyè tán lọ ọkọ ìyàwó sún méjì àyè tán lọ ah, ọkọ ìyàwó fẹ́ dé o àyè tán lọ ọkọ ìyàwó sún méjì lọ àtúbáwù rẹ̀ kò ṣeré àyè tán lọ àtòbáwù fẹ́ kó o. ọkọ ìyàwó fẹ́ lò. wọ́ndé wọ́ndé wọ́ndé wọ́ndé. wọ́ndé wọ́ndé wọ́ndé wọ́ndé. ẹ káàárọ̀ ẹ káàtàárọ̀ ṣé ṣe tó bèrè ní ẹ. ẹsẹ̀ ní bèbí. ìyẹn wà ó ewa. no no laptop mi kékeré ni màá fi ń ṣiṣẹ́ yẹn ní ìpínlẹ̀ màá tún ìwà ìgbélé ta. Ah, ẹ ṣe ẹ káwọ. ẹ ẹza ẹza ẹza ẹza. ẹgbẹ́ máa fi máa mú ìyá àtàtà kí ló tún ṣẹlẹ̀ mẹ́wàá tẹ̀tẹ̀ lẹ́rù. bàbá mi iye tí mo lára àwọn ìyá bàbá mi tí mo lára àwọn ìyá kan gbọ́n lọ ilé ìwòsàn wọ́n ti pa yín o. all right ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ tó bá ti di ọ̀la kí bàbá mi á sọ̀rọ̀ ah ẹ má jà sọ̀rọ̀ fún ẹ̀jẹ̀ àsọ́ọ̀fù ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ èmi ràn wá máa dóde làbílẹ̀ olówó. look mo sọ fún yín tó bá ti di ọ̀la ṣé mo sá lọ lé ni. ẹ wo ṣe kẹ́ ẹ ṣe wọn bá máa ṣe o. it's okay dẹ̀ ẹ lọ ṣe nǹkan tẹ fẹ́ ṣe ara ah, kí ló dé mo sá lọ lé ni ẹ lọ ṣiṣẹ́ yín jáde. obìnrin ni yín ni. má bàa bọ́ lọ́wọ́ nìkan bí ó bá lówó. ẹ pẹ̀lẹ́ ṣogbó. àkùdẹ̀ wa lọ síbẹ̀ yẹn ṣe take care of this baby just just mind yourself pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. wow orí èmi gan fúnra mi sọ mú mú mú mú lọ́tọ̀ fi pàtì jẹ́ ẹnu lé good there. What do you have at all? Anything, anything. Nǹkan tó kàn ẹ bá ti fẹ́ is there, go to the kitchen. That's my baby. èmi mo jẹ́ kù wo tó bá fẹ́ jẹ́ just warm it. ṣe orí microwave be woman. Eh? All right. oúnjẹ wa ń you lóhùn sí me. We are bàbá to prepare something light. Um, oyin kan sórí Surely my father could take our family yẹn serious pẹ̀lú mi mi ò ní fẹ́ jẹ́ kó lose me. Oh, You're too proud. <laughs> proud? No, no, no, no, no. Oh, my boy ó rí ẹ̀ láti bá irú ọkùnrin bíi tèmi pàdé kí ló lọ́wọ́ òṣèkùn mi tán you look at everywhere oh, you saw my cars ìmọ̀ kan tí mo ní it's because of you ṣùgbọ́n kálẹ̀ ọkùnrin kan tí ò lórí pípé ni eh, màá ti fẹ́yàwó láti jọ ọjọ́ àbí but ìwọ ni mò ń tọ́ ìṣèjì rárá ń tó ẹyẹn ó yẹ kí wọ́n nù orí dúró sórí ejò tó bá mú mi mọ àwọn òbí ẹ̀ a week after that abroad ló ń lọ straight màá kọ́ gbé ẹ lọ sí blue water ní Kent. Ah, ọ̀dẹ́. Yeah, yeah. Ah. after that màá gbé ẹ lọ sí asda ní Berkeley Hills ẹ lóye ṣe wàá mú ẹ lọ sí West End jẹ́ kí n sọ fún ẹ tábà máa má rí ní jẹ́ ká má rí sínú ilé màá make sure pé àwọn stabilini vision ẹ̀ ń jọ́ mọ́ wọn àwọn náà máa kọ́ underground building náà máa Henry yìí ti ń dùn jù ẹ̀rù ẹ̀dẹ̀ ń bà mí. <laughs> èmi lẹ́nu sórí ká ní pé mi ṣe tó ni mo ṣe fi wọ̀n ẹ̀ in fact ilé lè wò náà yà i'm telling you so òyìnbó máa sọ̀rọ̀ kan if you got it you just have to flaunt it yeah ah mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ẹnu kọ́ ọ̀rọ̀ ẹnu kọ́ ọ̀pẹ́ títọ́ bá yí láyé jù ó máa yàgbé kọ̀rọ̀ ẹ̀kẹ́ ni ọmọ àgbàlá wa ẹ kó yẹ sórí ìwọ ni kò wá mọ bó ṣe máa máa wà pẹ̀lú mi hmm? bó ṣe máa wà pẹ̀lú mi ọlọ́run á dẹ̀ jẹ́ ká pẹ́ fúnra wa sórí opportunity láyé little opportunity tó bá rí grab ẹ̀ opportunity mo jẹ́ fún ẹ you just have to grab me. jẹ́ kí n fìdí jẹ́ kí n fìdí ẹ̀ dáadáa so that ẹran ẹgbẹ́ ìyá tó lè á lè túbọ̀ yọ sí i torí mi kì í láìkì má máa lè di ẹran mú ó yẹ ó wà lára kan ó fi láìkì ẹ. ẹ̀gbá lákè ìlú ìṣàwọ́ lóde ìjẹ̀ṣà olúborí níṣàwọ́ lóde ìdó ọ̀pá èmi níṣàwọ́ lóde ìbàdàn èso òjẹ́ kúkú tàdé níṣàwọ́ lóde ìmójúde dábùú ṣoṣo owó tá a fi ń kawó òrùka ẹ̀ta àsúnṣe ẹ̀bàdàn ìlú mo bá dé mo kà ṣàìdí nìyàn jábùkù ndòkú tí ń ṣọjà láàrin iṣu àtòun àtòrùkẹ̀ tí ń ṣọmọ olókun tẹ̀ ní adé ìfẹ́ tó bá jẹ́ rùkẹ̀ tó jẹ́ rùkẹ̀ lọ́rùn adẹni àgbéjò adẹni àgbẹ̀yẹ̀wò àgbéjò làgbérò ẹṣin àgbàyẹ̀wò ti rùkẹ̀ àtòyí àtìrò ẹ̀dá fi ń yọ̀pọ̀ lówó ẹ̀ àgbààgbà lónìí péjọ kó sọ ọwọ́ òun rè wọ́n fa ọwọ́ ṣe lọ́wọ́ àwọn fẹ́rẹ́ sí àti àwọn àṣẹ. kí ló dé. dá mi lóúnjọ. kì í ṣe èmi ni mo pa. mo fi owó yá mi orí ti dà. ẹ wo kálíbi ni mo pa mi ò ní wábí wá rìpọ́tì ara mi. Hmm. àìmọye orí yín tó wábí wá rìpọ́tì ṣé yẹn wá jẹ́ tuntun. ó dá mi lóúnjẹ sílẹ̀. Daddy, what's our one who's tell me now? Daddy, ẹ̀yin a nature, sir. Ó mọ̀ mí náà, bí ṣe wà láàrin ẹ̀yọ̀ kan mi <laughs> Ah, Daddy. Mo ní àwọn chocolates kan nínú mọ́tò fún ẹ. Mm-hmm. Ṣé wàá ókè? Ah, ah. Ẹ lè ṣe kẹ́ má fa wàhálà nù ọgbà ṣáà dadi ẹ ṣáà mọ̀ pé inú campus la wà kò dẹ̀ sí nǹkan tí ò sí inú bíbá yìí èèyàn kàn máa mọ nǹkan tó ń ṣe ni àwọn olè wọ́n wà ń bí àwọn oníjàgídíjàgan wọ́n wà ń bí àwọn onípàtà gbogbo pátápátá ló kú sí bíbá yìí. and prostitute. exactly ṣẹ̀dẹ̀ rèmi ń tèmi torí ìwé mi lèmi ṣe wá sí bíbá yìí. kọ́lọ́n ṣáà máa dáàbò bo àwọn ọmọ tàbí ẹ sórí gbogbo àwọn nǹkan tó kàkálẹ̀ yìí sìn ó tún take me back to the usual advice tí máa ń fún ẹ ọmọlára Sandra Ayinke always remember the child of whom you are at all times máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe ó mọ̀ pé kò sí ohun tó máa ná mi pé kò ṣe studies ẹ̀ labroad but mo decide pé kò wá ṣe níbí torí pé níbí àwa ní àní culture aláṣà tradition respect everything. ẹ ẹ dadi èmi náà wọn promise yín lẹ́ni pé i will always be a good girl. i love you. so dadi àwọn provisions mi for my my provisions, your money, yeah. everything, your chocolate, your whatever, whatever. Come into the car, baby. Hey, you guys. Ẹ jọ̀ọ́, ta la lè rí nínú ọgbà yìí? Eh, a fẹ́ ṣèwádìí nǹkan kan ni fẹ́ ṣèwádìí lórí ẹnìkan hmm. ẹ máa lọ bá. àdìmí kí ló wá rí ẹ náà àwọn bọ́sẹ̀ kí ló ṣe ọ lánàá tọ́lá ń fọ́gùn torí obìnrin kan. ooo oh, àwọn guys wọn kàn fọkọ pa ara wọn ni nà. ee eh, ṣé ẹ eh, gbogbo ìlànà bá sọ̀rọ̀ ni mo rò pé ẹ eh, ní respect ara ṣá. ṣáà ló ń bá wí. ah gbọ́dọ̀ níta respect. ọ̀rọ̀ ìjà kan lélẹ́yìí o àbájíjà wa ń béèrè lọ́wọ́ yín ni. ẹ respect ara yín ara yín gan o kẹ́ẹ̀kan ara yín lé. ẹwù ẹwù ẹyin guys kì í ṣe pé a wá síbí báyìí láti wá ṣe anything bad wọn ní oyin Kọ́sọ́lá Ẹlẹ́ṣin òun la torí ẹ̀ wá síbí bá a fẹ́ ṣe ẹ̀kọ́ àrí lórí ọ̀rọ̀ yìí. àwa jẹ́ ń tẹ́lẹ̀ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ẹ kí n wojú ṣá ó dà pé ẹ̀kẹ́ ṣáà ẹ wojú yín o ẹ wojú o. àmọ́ àwojú ṣẹ́ dúpọ́. ẹ̀dá ló burú jù ọlọ́run ò burú. ẹ pẹ̀lẹ́ ṣé bọ́wọ́ mi ti kúrò ni. ẹ wo bàbá wa ṣe adìẹ ọlọ́run ọba ni gbogbo wa èyí tó bá wù ní wọn báyìí ni ó mú yóò kì í mọ́lẹ̀ ni ó lù pa bó ṣe wọ́ lọ́run ṣe sọ lẹ́ẹ̀. ṣé ọmọ tèmi ló wá yẹ kó lọ́ọ́ mú kó lù pa. ẹ wo èmi tí mi ò robi sọ́mọ ẹnikẹ́ni tí mi ò ní kọ́mọ ènìyàn má gbèrè sọ́mọ tèmi ló wáyé kọ́ lọ́hùn mú kó lù pa. dáàdi ẹ ní sùúrù sá ọlọ́run ní já rírú ẹ̀ mọ́. àmín àmín àmín àmín. ó bá mi bí tí ò dá ó tẹ̀ mí bí tí ò fún ní ọ̀sẹ̀ tó kọjá ìyá ọmọ ìlú lọ sí amẹ́ríkà. Ah! ààyè ló fọmọ yìí sílẹ̀ fún mi tádérónkẹ́ bá dé iṣẹ́ wo ni mo fẹ́ jẹ́ fún ẹ wo ẹ wo ẹ wo ẹ ẹ wo nǹkan kan méjì mo fẹ́ sọ fún yín ẹ wo. tádérónkẹ́ bá dé ṣòkú ọmọ ẹ ló máa wá pa. ẹ bẹ ṣe àkọ́kọ́ ọkùnrin inú ìdíje ní àgbàlagbà ní ìjọ ìgbó. ìṣòro sáà. lóko báyìí lóko báyìí. ẹ bá ní kó ẹ bá ní kó lòdì kọ́mọ ọmọ tiẹ̀ náà kó kókó lu lórí kó ṣe ti gbó tásìkò Yorùbá tó bẹ́ẹ̀ nìkan bá gbé òdìgbò wọn padà lójú agbára ò ní ká. ṣùgbọ́n mo ṣe ìlérí ẹ tó pakúnú kúkú nìkan ẹ tó pàkàlà àmàgbòkò ní káwùsù ẹ tó pa ọmọ mi gbogbo ọ̀nà tí òfin tó fi ń báyàn jà ni má fi bàjẹ́ máa jẹ́ kó mọ̀ ẹgbẹ́ ọkùnrin jọ ọkùnrin lọ máa jẹ́ kó mọ̀ ẹgbẹ́ ọkùnrin làjà èmi ni mo sọ̀rọ̀. dádì ẹ̀bà já fọ̀rọ̀ lẹ́fọ̀ọ́ lọ́hùn ká fọwọ́ lẹ́rán káwọ́ ń tọ́lọ́ máa ṣe. mo ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ máa fi jẹ́ fún lóúnjẹ fi jẹ́ fún lóúnjẹ gbogbo ìjọ tí mo ti ń bá ìgbésí ayé nìbọn lọ́wọ́ mi àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣoṣo wọ́n ṣoṣo tó gún mi lọ́gbẹ́ ọkọ̀. ẹni sùn ẹwọ sèwù sèwù sèwù ẹ ti ń sèwù ẹ ti ń sèwù ẹ má sèwù ẹ ti ń sèwù ẹ ti ń sèwù ẹ fọwọ́ ẹ fọwọ́ ẹ fọwọ́. autopsy report ọmọ yín ni láti ọ̀dọ̀ doctor nǹkan tí wọ́n dẹ̀ ń confam fún wa lórí report ni wípé ìrẹsì tí ọmọ yín jẹ gbẹ̀yìn ni wọ́n poison tó ṣekú pa. ọ̀gá ọlọ́pàá ìrẹsì náà fi pa ọmọ mi. bẹ́ẹ̀ni ìrẹsì tó jẹ gbẹ̀yìn yẹn gangan gangan nínú ìrẹsì yẹn ni poison wà tó ṣekú pa ọmọ yìí ọmọkùnrin náà wá dàbà. ipo bọ́ọ̀ yẹn ń kọ́ yà ló mú wa. ìrẹsì ló fi pa ọmọ tèmi. bẹ́ẹ̀ ni. ọlọ́run àdúgbò inú ẹ̀jẹ̀ ń bí mi inú ẹ̀jẹ̀ rẹ̀ kì í sun ẹ̀jẹ̀ ọgbẹ́ni faraba ọgbẹ́ni kì í jẹ inú ẹ̀ ń bí mi sẹ́ ọ́ lẹ́sàn inú ẹ̀ ń bí mi súnmọ́ jọ ṣe o ṣe. àtàrà balẹ̀ jọ. gbọ́dọ̀ yìí sì ti lè jáde. astari pupa iná ni. nínú statement tó kọ sílẹ̀ fún wa kó tó di pé a lọ ṣe autopsy report yìí oúnjẹ wo ló sọ pé arábìnrin yẹn jẹ gbẹ̀yìn nínú ilé ẹ̀. ìrẹsì ni mo fún. ráìsì ni ǹjẹ́ ìwọ jẹ nínú ìrẹsì yẹn. ebi ọ̀pá mi ni. nítorí o ti mọ nǹkan tó fi síbẹ̀ so o kàn plọ́ọ̀tì ẹ̀wọ̀n yẹn dẹ̀ jẹ́ ó dẹ̀ kú dànù àbí. ọ̀sán. anyway eh, autopsy report nílé except that of doctor doctor lè jẹ́ ká mọ̀ pé ìrẹsì tó jẹ́ pé ìyẹn náà ló pọ̀ jù. ìwọ fún ọmọ tèmi ní ìrẹsì jẹ́ wá fi ìrẹsì pa mí lọ́mọ ó fi ìrẹsì pa ọmọ ó pa ọmọ ìrẹsì rẹ. eléyìí ló máa jẹ́ àṣemọ̀ fún ẹ gbogbo ẹni márùn ẹni márùn nínú ẹbí yín ló máa bá ọmọ mi lọ ẹni márùn ẹ̀mí ẹni márùn ni máa gbà nínú ẹbí yín kí tó dẹ̀ yìí lẹ́yìn. Hmm, chief ẹ ẹ ẹ ẹ take it easy take it easy. ẹ ẹ ṣe bí mo sí ẹ wá. mo wà ní kàńtì yá. bọ̀wọ̀ fún mi. pé ọmọ yín ò dáràn sí ẹbí léèrè autopsy report tí a lọ́dọ̀ dókítà lélẹ̀ ó sọ fún wa wípé ìrẹsì ni ọmọbìnrin yẹn jẹ gbẹ̀yìn nílé òun ìrẹsì ọ̀hún òun ò dẹ̀ jẹ́ kó pa ọmọ mi. ìgbà tí autopsy report dé sí n nínú autopsy report ni ọmọbìnrin yẹn jẹ gbẹ̀yìn èmi mo jẹ́ kú lára bá mi kí tó gbé fún un. àbúdárò. ẹ ṣé spiritualist ni ọmọ yín ni ìgbà tá a lọ search inú ilé ẹ̀ nǹkan tán bá bẹ̀rẹ̀ kí ló fi lè ṣe kí ló fi lè ṣe. mo fi ṣáájú òmìnira mi ni ẹjọ́ bàbá contractor ṣe mí. eléyìí jẹ́ ministry of work tó ń wáṣẹ́ ń bẹ̀ àbí. Ah! Ah! torí olóòmọdé sórí irú ilé ìlọ́wọ́ obìnrin. anyway anyway ó máa sọ yẹn court. ẹ jọ ọgá ọlọ́pàá eh, ọgá ọlọ́pàá mo fi ọlọ́run bẹ̀yìn ẹjọ́ yìí máa dé kọ́ that is number one then mo fẹ́ kìlọ̀ fún ìyá àti ọmọ yìí madam ibi tẹ́ ẹ bá rúwé dé ibi tẹ́ ẹ bá ta gbòǹgbò gbogbo bẹ̀ ní ká sí ní sáré ẹ o máa make sure pé ẹ̀mí ọmọ yín ó lọ nídìí eléyìí ọmọ yín máa lọ sí ibi tí ọmọ mi lọ máa make sure wípé mo lo connection mi gbogbo agbára tí mo ní pátá gbogbo ẹ̀ ní máa lò lórí kéèsì tó wà lẹ́yìn ọmọ ẹ máa kú di ibi tí ọ̀nà ọmọ mi lọ òun náà débẹ̀ ọ̀gá ọlọ́pàá ẹ̀jẹ̀ apàdé kọ ìwọ. wọ́n kọ́ ẹ̀mí ìgbà tí màá lù kọ́ ọ̀nà ni èèyàn burúkú lásán làwọn. àwo lóhùn ìwọ ọlọ́wọ́ máa rí mi ṣàánú mi ràn mí ọba jẹ́ lórí. alàgbà ẹ ṣàánú mi ẹ má wò mí níran ẹ bá mi dá sọ́rọ̀ yìí wò gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run bá fún yín lágbára láti lè bá mi fi dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní kẹ́ bá mi ṣọ́ ọgbọ́n kan ṣoṣo ẹ má jẹ́ kí n pa sọ́ọ́ ẹ má jẹ́ kí n fojú sunkún ọmọ yìí wọ́n ló ti ń gbẹ́gbẹ́ lọ. madam ṣé bí ọ̀rọ̀ ìṣeré kan ọ̀lẹ́ ṣe bí yẹn ó ṣe rí nìyẹn ọmọ kan ṣo tẹ́ ẹ bí àfẹ́sọ́nà rẹ̀ ó wá sùn sọ́dọ̀ rẹ̀ mọ́jú ó sì kú bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n ọmọ mi kò lè dá pa ẹ̀ ṣíṣe débi tó máa payọ̀. ẹ jẹ́ ká gbàdúrà jípọ́wà jésù kristi olè máìkì ẹ̀ ọlọ́run ìyanu ṣèyanu ayé ọmọ rẹ̀. Baba, jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ìjẹ àkẹ́kọ̀ọ́. hàníyá hàníyá hàníyá hàníyá hàníyá hàníyá hàníyá. madam amúmiri wípé ẹ̀rọ ijó ọmọ yìí wọn yóò falẹ̀ dáadáa. ṣùgbọ́n èmi láti kún fún àwẹ̀ àti àdúrà dáradára. Ah, alàgbà ẹ má parọ́ fún mi ṣùgbọ́n kí ni tí kò mí bá wà bẹ́ẹ̀ jẹ́ kí n gbọ́ ṣé kìí ṣe pé ó máa pọ̀ mọ́ mi. olúwa yóò gbàkóso ah. ẹ jọ̀wọ́ ṣùgbọ́n bí mo ṣe ń gbàdúrà ẹ lọ́nà amúnirí wípé ẹ ní ẹnìkan lára tàbí ẹ súnmọ́ ẹnìkan tó ń ṣiṣẹ́ tó súnmọ́ òfin. àbúrò mi ni àbúrò mi tó ń bí lé ní gbọ̀ngàn ọmọ ìyá mi ni agbẹjọ́rò mi. ẹ súnmọ́ dáadáa olúwa lè ti pàṣẹ rẹ̀ tàn mọ́lẹ̀ sí di ọ̀rọ̀ hmm, ẹ ẹ ẹ mo ti gbọ́ ẹ má yọra yín lè ọlọ́run akápẹ́. Yeah, yeah, it's okay. Okay. Rẹ́mi! Rẹ́mi! Ma! Fún mi báàgì me. Yes, ma. Oh, surely. mo ti ń jáde lọ. Tí bá ti jáde ni kò padlock, eh? kò gba sílẹ̀kùn pa kó wá máa kiri káàkiri àdúgbò gbogbo ibi tó yẹ kó ti rí ẹ àti ibi tó yẹ kó ti rí ẹ ibẹ̀ ni kò máa wọ̀ káàkiri ṣùgbọ́n mọ́ mi dẹ̀ mọ̀ pé mi kì í filé sílẹ̀ o. ẹ ẹ àwọn tó ń sọ fún mi yẹn wọn ò rí kán tó máa wí. onírànú tọ́jú ilé fún mi. ẹ má pẹ́ ma. wá wá rẹ́mi. máa. àlọ́ sílẹ̀ kò fẹ́ tó kọlẹ̀ ah mọ́mì ẹ ká sì máa. ẹ sì máa. ẹ sì máa. àǹtí ṣé dáadáa. lábẹ́ ìpele o. ó ṣe. ọlọ́run á bá wa kápá ogun tó wà nílẹ̀ yìí. sísá mi ṣe rí lórí ọ̀rọ̀ yìí ṣe ni mi kì í rọrùn sùn màá kọ̀ dédé jí lóru báyìí màá máa sọkún mi pé àpòwọ̀ ọlọ́run irú kí ló ṣẹlẹ̀ yìí. báńkẹ́ jọ torí ọlọ́run ọ̀dọ̀ ẹni mo tún wà ṣùgbọ́n rédíò tó wà nílẹ̀ yìí kóòtù ibi tó ti ń ṣiṣẹ́ ni wọ́n gbé sí i mo dẹ̀ mọ̀ yí pé àwọn ọ̀rẹ́ tó wà ń bẹ̀ wàá bá mi bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ mi jọ ṣàánú mi má jẹ́ kó pọ̀ ọmọ mi. sìtá mi èdè ń sọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ òfin dẹ ní ó ti kọjá agbára tèmi gan kò sí nǹkan tí mo lè ṣe sí i. Ah, àǹtí mi irọ́ ẹ ọlọ́run ò ní jẹ́ ká rí ẹ dìde dìde ẹ bá àníkẹ́ dìde. Ah, mo fọ alájọ gbígbẹ. Ah, wọ́n àti máa kúnlẹ̀ fún mi. mo fi alájọ gbígbẹ mi mo mọ̀ yí pé o lè lóko ẹ fún mi lóko ẹ má jẹ́ kó pọ̀ ọmọ mi jọ torí ọlọ́run tí ó yan tèmi àti ẹjọ́ ọmọ papọ̀ jọ ṣàlù mi. sísá mi ó yẹ kẹ́ mọ̀ pé ọmọ yín ọmọ mi àbúrò mi bí ọ̀rọ̀ ilé ẹ̀ ṣe ká yín lára bẹ́ẹ̀ náà ló ṣe ká mi lára o tó ẹni ọ̀pù tó bá wà tí bá lè ṣe máa ti ṣe kẹ̀tẹ̀ tó wá bá mi ó ti ju ẹ̀mí tèmi gan lọ ah, ọ̀rọ̀ apààyàn ah, kò sí nǹkan tí mo lè ṣe sí o. òun kọ́ ló pa òun kọ́ ló pa ẹni yẹn o kó tiẹ̀ jẹ́ wípé èèyàn yẹn pààyàn báyìí mo mọ̀ pé wọ́n máa ń ṣe tó jẹ́ pé ṣe ni wọ́n á bá iye padà tí wọ́n á dẹ̀ rọra gbé ààrẹ fún ṣùgbọ́n ní ti tèmi ọmọ mi kọ́ ló pa á. mi <laughs> ẹ tí àwọn èèyàn bá wà tó bá ń ṣerú ẹ̀ ah, èmi ò lè ṣe o ah, kéèyàn pààyàn kẹwàá ní kan fi sílẹ̀. Eh, eh, òun kọ́ ló pa á. Ah, èló nǹkan ló pa á sẹ́rẹ́ tán bá lówó ẹ̀ kí ló fi ń ṣe. ṣé o mọ̀ pé kọ́ńtráktọ̀ ní bọ́dé ó fi ń gba kọ́ńtrákt ni. sísá mi eh. ó fi ń gba kọ́ńtrákt ni ìjẹ́lu náà ni ọmọ náà délé ayé èmi gan tí mo jádájọ́ ìgàn pàápàá tí mo fi gbogbo gbèsè ayé mi kàwé sísá mi ìkọ̀kan mi mọ́tò tí mo rà mo mọ̀ pé kò yé zi bòde ọmọ ó fi mọ́tò tó lé. Hmm, ìbùkún ọlọ́run ló mú ni láti ìfìlà ńlá kù ọlọ́run ló fìbùkún sórí iṣẹ́ ẹ wá wòye torí ọlọ́run ṣe ni kò gbà mí lọ ṣàánú sista mi ọlọ́run àgbà wá. báńkì ṣé wípé ò ní rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yìí. Ah, sista mi ó ti kọjá agbára mi kò sí nǹkan tí mo lè ṣe sí i. Ah, ah. síwájú kí n ti fojú sunkún ẹyọkọ yìí lọ. ẹ̀yin bàbá Kúnlé ẹ sọ̀rọ̀. ṣé mi nìkan mọ́ra rẹ̀ dàpín àbẹ́rẹ́ lẹ́nu tí o ṣe sọ̀rọ̀ àbí nìkan tàbá wa dàpín. bẹ́ẹ̀ bá ní sọ wọn sọ ẹ̀yin àbúrò mi àti Ọlọ́run á jẹ́ dáa fún ẹ ò ní rí wàhálà àbí iṣẹ́ nítorí ọmọ ẹgbẹ́ yẹn la ṣe wà ọmọ sísá mi kíkẹ́. ó dà wọ́n gbọ́. kọ́mọ èyí kó lè bá àyọnú àhámọ́ ni la ṣe wá bí kọ́rọ̀ yóò mọ́ dọ̀rọ̀ ilé ẹjọ́ débi wípé wọ́n wà lọ́ọ́ pa la fi ní pé ká wàá bẹ̀ ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan. ewu àti mo hate kí ara èèyàn kọ òtítọ́ ọ̀rọ̀ sísá kíkẹ́ ti wá bí lórí ọ̀rọ̀ yìí o mo dẹ̀ ti ṣàlàyé fún wọn mo ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ òfin ni ẹ̀dẹ̀ mọ̀ ní pé mo mọ̀ nípa òfin dáadáa abroad mo ti kàwé o mi ò dẹ̀ lè tẹ òfin mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí ti wà níwájú ìjọba ẹ ẹ̀ sọ̀rọ̀ ní ọkú. à ń sọ̀rọ̀ kò sígbà tá à ní sọ̀rọ̀ sórí ọlọ́run yọ̀ dán fún yọ̀ọ̀yọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àwa bọ̀wọ̀ fún yìí ọ̀rọ̀ tó yẹ kọ̀ọ̀kan nítorí pé ìgbà tó ń bẹ là ń pè ọ́ tó o bá ti sí mọ́ mi. òyìnbó tó ṣe lẹ́ẹ̀dì náà ló ṣèlè sà èèyàn lè pa kọ́kọ́ kó sì parẹ́ ó lè má parẹ́ tán o ń bọ̀ jẹ́ pé ṣọ́ọ̀bù tẹ̀ ti ń tẹjọ́ náà ni gbogbo àwọn tó kù wà ó sì lè bá wọn sọ̀rọ̀ wípé tó ẹjọ́ tá ń dà yìí o èèyàn mi ló ra nínú ẹjọ́ o ẹjì ọmọ lọ wọ́n jì ọmọ lọ ọmọ bá dùn mí ìka tó bá tọ́ sí mu náà ni wọ́n fi re ìwọ náà lásájú wa àṣàkó olè sí ni bàbá sí ọmọ yóò nílẹ̀ wọn. ṣé wọn sọ fún yín pé èmi ni mo fẹ́ dájọ́ ni àbí wọ́n sọ pé bàbá wa lórí ilé ẹjọ́ torí ẹ ti ń pè mí lẹ́mìí gbogbo nǹkan tẹ̀ dẹ̀ ń sọ yìí kò fẹ́ yé mi mọ́ bẹ́ẹ̀ o nǹkan tá a sọ ni wípé àwọn tó wà ń bẹ àwọn èèyàn yín náà ni kò sí nǹkan tó lè bá wọn sọ tí wọn ò ní gbọ́ ó sì sọ fún yín pé tó ẹjọ́ yìí ó báyìí ní kẹ́ kárí o àwọn náà dẹ̀ jáwọ́ kúrò ń bẹ̀. kò sí kankan tí mo lè rí ṣe sí i mo ti ṣàlàyé fún yín ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ kíní kan wọ́n ní àwo ló ń gbà wọ́n gbà wọ́n báwo ò gbà wọ́n gbà wọ́n àwo a máa tẹ àwo a máa o wọ́n jẹ́ ká wọ́ ya nítorí tiẹ̀. tó bá wá ya o kí lẹ fẹ́ dánwò ní sùúrù à ń kí ansa báyìí ọlọ́ọ̀mẹ ni ó kù níjọ́ tó ti lówó ẹ̀ ṣé mo déwájú ẹ̀ rí mo ní ṣé mo déwájú ẹ̀ rí nítorí àrùn ìsì àsọ́ọ̀sì òun gbónú jẹjẹjẹjẹ òun gbónú jẹjẹjẹ nítorí ìrègùn la ṣe ń sore láti àwa rẹ o ìyá ọmọ ẹ rẹ o àmọ́ tí ìyá ọmọ ẹ ṣe fún ọ. bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ sọ̀rọ̀ ẹjọ kí ẹbí mi lẹjẹ sọ̀rọ̀ kí dára kí lọrùn. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ sọ ẹ sọ mò ń gbọ́. bá a sọ kí ni kò tó ṣe fún mi. nígbà tí o wà ń lo ìbò tó ń kàwé ṣebí agbálẹ̀ pẹ̀yọ́mẹ̀ lára ẹ for one I àbọ̀ kọ́ ló fọwọ́ see, sí ọ. Ah, ah. ẹ èmi ti mọ̀ ọ́ wípé ọmọ Yorùbá wọn ò lè ṣe kọ́ máa lóṣòtì mo tọ̀ kẹ́ máa lóṣòtì ṣe ti gbọ́ ẹ máa ṣèrè gùn torí ẹ̀ gangan ni mo ṣe dá orin yẹn padà kẹ́mi lọ́wọ́ tí mi kíkẹ́ ọ̀rẹ́ kí ló ṣe èmi ọ̀rẹ́ kí ló ṣe fún mo ti mọ̀ ẹ bèrè lọ́wọ́ wọn gbàtọ́ kan wọ́n kú àbí gbàtọ́ kan wọ́n kú kí ni mo dánwò ẹbí mi ẹbí wọn nǹkan tí mo ṣe fún wọn. a ti ẹ̀ rí náà a mọ̀ bá àti ẹ̀rí títa bá rí tilé oore tó máa fi sẹ́lọ fi sẹ́ yìí ah, oore tó fi sẹ́lọ fi sẹ́ yìí wọ́n má dà sí má dà sí má dà sí kí ló dá padà kí ló dá padà so tí wọn bá kọ̀ tọ́ bá lọ ṣe tọ́ lọ́mọ ṣe ọlọ́mọ ṣe ah. bẹ́ẹ̀ ni ọlọ́mọ ṣe. mo ti gbọ́. so ìyẹn ni pé ẹgbẹ́ àti kíkẹ́ lẹ́yìn wa ẹ̀yin wá dúró síta lára ògiri ẹ wá fetí kọ́ mo kọ́ ti fẹ́ sọ ó dáa o bó mo kọ́ ti mo dẹ̀ ti fẹ́ sọ náà mo ti sọ tẹ̀ ti gbọ́ yẹn so èmi ò wá ní ìwọ́n ti fẹ́ ṣe sí o ẹjọ́ ti wà níwájú ìjọba ẹ̀rọ bá ìjọba kò ó. ẹjọ́ ti kọ́ orí kankan tó fi ọlọ́run ṣe eh. bẹ́ẹ̀ ni mo sọ fún ọlọ́run ṣe níṣó ńlá ọlọ́run ṣe níṣó ọdẹrú tọ́lọ́ ní fún òní ṣó torí ojú kíni kíni kíni. ẹ má jọmọ yẹn lẹ́mọ. ẹ wọ́n yá àti mi kọ́ lé tó ìdí àti ìdí ẹ̀ ẹjọ́ tí ó wà níwájú ilé ẹjọ́ yìí lónìí ni ẹjọ́ apànìyàn a fi ẹ̀sùn kan ìwọ ọ̀gbẹ́ni Bọ̀dé pé ó pa ọ̀rẹ́bìnrin rẹ Oyinkansola ní ọjọ́ kẹrin oṣù kẹrin yíya two thousand and five tí a wà yìí ó jẹ̀bi tàbí o kò jẹ̀bi. mi ò jẹ̀bi olúwa mi pẹ̀lú àlàyé. appearances I'm barrister Akànbí Ọláòṣèlú kan agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Bọ̀dé Hughes. èmi ni barista, Janet Adésànyà agbẹjọ́rò fún ìdílé olóògbé Olúkanṣọ́lá. wáyé ló mi sọ. olúwa mi lóòótọ́ ni a kò rí ẹ̀rí tí ó dájú wípé olùjẹ́jọ́ mi ni ó pa àfẹ́sọ́nà ṣùgbọ́n mo fẹ́ kí ẹ bá mi wò ó dáadáa èèyàn méjì tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú kó lè wo sunsun kí ó dẹ̀ pa àfẹ́sọ́nà nítorí pé ó nífẹ̀ẹ́ láìsí nǹkan mi níbẹ̀ olúwa. olúwa mi nígbà tí ẹnì kejì mi máa sọ̀rọ̀ ó ní kò sí ẹ̀rí àrídájú wípé Bọ̀dé kọ́ ni ó pa ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ <laughs> olúwa mi nígbà tí kò ti sí ẹ̀rí àrídájú pé Bọ̀dé kọ́ ló pa ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ kí wá ní ìdí tí ilé ẹjọ́ yóò ṣe ní fìyà jẹ Bọ̀dé. gẹ́gẹ́ bí. objection my lord objection overruled. ẹ ṣeun olúwa mi gẹ́gẹ́ bí àyẹ̀wò tí a ṣe ìyẹn autopsy ó fi hàn wá gbangba gbangba yìí pé inú ráìsì tí olóògbé Oyèkọ́sọ́lá jẹ ni májèlé tí ó pa Oyèkọ́sọ́lá wà <laughs> olúwa mi mo rọ ilé ẹjọ́ yìí kí á dá ẹjọ́ yìí bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ. objection my lord. objection sustained. ẹ ṣe olúwa mi olúwa mi ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tí ó ṣẹlẹ̀ arákùnrin bọ̀dé ni ó lọ sí àgọ́ ọlọ́pàá fúnra rẹ̀ láti lọ jẹ́wọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ fún àwọn ọlọ́pàá ẹ wo owó tó bá yẹ pé òun ni ó pa olúwa kò sí ẹnì kankan tó rí bọ̀dé àǹfààní wà fún láti gbé òkú ẹ̀gbà ojú wíńdò kí ó sọ sí ẹ̀bá ọ̀nà àbí kí ó sọ sínú igbó àti pàápàá olúwa mi arákùnrin bọ̀dé òun àti ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ìgbà díẹ̀ ló kù tí wọ́n máa ṣe ìgbéyàwó alárinrin. ṣé mo mọ̀ rí. ọ̀dà dá àwọn ọ̀dọ́ lọ́wọ́ méjì ìyàwó fẹ́ fún lọ́wọ́ mo pa lọ́wọ́ lọ́wọ́ fẹ́ fún lọ́wọ́. olúwa mi gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi olólùfẹ́ tímọ́tímọ́ ni àwọn méjèèjì. objection my lord. objection sustained. olúwa mi <laughs> ẹnìkejì mi tún fi ń yé wa wípé ọ̀gbẹ́ni bọ̀dé ni ó fi ẹsẹ̀ ara ẹ̀ lọ rojọ́ ní àgọ́ ọlọ́pàá kò sẹ́ni tí ò mọ ọgbọ́n ká fi ẹran sẹ́nu ká wà tì ó lọ sí police station ó lọ fi ẹjọ́ sùn ìyẹn kò mátà ó lè fi ẹṣẹ bábà rọ̀ mi nígbà tí àwọn ọlọ́pàá lọ ṣe àyẹ̀wò nílé bọ̀dé pọ̀lúwa mi wọ́n bá àwọn oríṣiríṣi ṣẹ́rẹ́ àwọn pangolo àwọn jágbajàgba babaláwo nílé ẹ̀ ta ni ó mọ̀ bóyá oògùn tó fi ń fi àwọn ọmọbìnrin tó bá wọnú ilé ẹ̀ fi ṣe owó nìyẹn. objection my lord. objection warroad. ẹ ṣeun olúwa mi olúwa mi mo ń rọ ilé ẹjọ́ yìí ipe kẹ́ wo ẹjọ́ yìí dáadáa kí a má ṣe dá ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ láti lọ láláì jìyà ẹ ṣeun. Hmm. lẹ́yìn atótónu láti ẹnu àwọn agbẹjọ́rò méjèèjì mo sún ìdájọ́ mi sí wákàtí kan síbi tá a wà yìí láti wá gbọ́ ìdájọ́ mi. I rise. Kọ́. wá sọ ẹbí ṣe ṣe ṣé mo fún lọ́wọ́ ìyàwó mi ló fẹ́ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe gbogbo wa ṣe mọ̀ wípé ẹnikẹ́ni tí bá pààyàn dandan ni kí òun náà tó kú nítorí ìdí èyí ilé ẹjọ́ yìí dá ẹjọ́ ikú fún Bobrisky.

All all I I I I do, do, do, and it did ọlọ́gẹ̀dẹ̀ o ọlọ́gẹ̀dẹ̀ rèé o ẹ̀rọ̀gẹ̀dẹ̀ panu ọlọ́gẹ̀dẹ̀ gbónádé gírídì ọmọ kìíní. madam gbọ́dọ̀ lọ ṣé ẹ mọ̀ pé àfọ ẹnikẹ́ni láṣẹ láti wá gbogbo èèyàn dáná ni fífẹ́ ṣe nínú ẹ lè wọlé ẹ lè wọlé ẹ lè wọlé rárá ẹ lè wọlé o ìwọ máa lọ ẹ lè wọlé sẹ́yìn. lọ́tọ́ ní ọjọ́ àwọn madam gbígbà mi ni mo ṣe fẹ́ láì láti wọlé lọ ẹ̀wọ̀n ọ̀pẹ o àríyá. bọ̀dé ọkọ mi ó ti jẹun. ìwọ la dìé ó lọ kẹ́yìn tó bá jáde kéyìn eléyìí jẹ tó bá mú ẹ wá ná ẹ wá gbẹdìyẹ wá tún ṣe ẹ wá tún <laughs> gbogbo ìṣòro akẹ́yìn jẹ ẹ ò mọ̀ pé ilẹ̀ fọwọ́ ara ń ṣe ayé o. àtàlẹ́ mo ṣe ah, mo ṣe èmi ni mo bẹ̀ sọ̀rọ̀. ẹdìyẹ jẹrẹsì ayọ̀ ń jẹrẹsì ewúrẹ́ ń jẹrẹsì gbogbo wa là ń jẹrẹsì ẹnìkan jẹrẹsì tí kankan ṣe rẹsì kí ó ló kàn rẹsì pẹ̀lú yẹn ẹni kálukú ló máa jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀. orí mi ooo bàbá wèrè. madam mo yẹ ìwà màlúù. màlúù. ẹ̀wà màlúù ẹ̀wù tẹ̀tẹ̀ ti lò sí ìwà màlúù ẹ̀wà màlúù. ọtí ayé mi o. ẹ ká lè mọ̀ ẹjọ́ náà ṣẹ́bi mi ọmọ mi ló wà ní wọ́ọ̀dù tó wà ní ọkàn yẹn ọdún ẹ̀ ní ó ti kúrò ọlọ́wọ́n fún ọ lálàáfíà ẹ̀ṣẹ̀ excuse me ǹjẹ́ kàsálí kọ́ ni owó ti ní. ó ti o ọmọ tèmi ń ṣe kàsálí ah. bọ̀dé lọmọ tèmi. bọ̀dé lọmọ yín. ṣẹ́ríbọ̀dé àti bẹ́ńládì wọ́n wá bẹ̀rẹ̀ ìjà yìí wọ́n wá jà wọ́n wá kó ẹjọ́ lọ sọ́dọ̀ John Bush ẹ gbọ́ wọ́n dáná lórí ẹ̀ báyìí wọ́n ti dáná lórí wọn lórí ẹ̀ ẹ̀ ah ah ah wọ́n dáná lórí wọ́n dáná lórí ẹ̀ ẹ̀. ìyá gbàyà rẹ lọ. àwọn olóbìnrin ọ̀rọ̀ lọ́wọ́ mi mo ti sọ. mo ti gbọ́ káàrin lágbàlú mọ̀ ẹ̀yọ́. Ah, ah! bájà bẹ́ẹ̀ lọ bó ṣe oṣù mẹ́jọ ya gbàyà bẹ́ẹ̀ lọ. ọ̀la sọ́ọ̀rì. àbẹ̀rẹ̀ nǹkan èmi dẹ̀rọ pé ó gbádùn ni ó béèrè ọmọ mi ta ni mo béèrè ó ṣàdúrà fún ọmọ mi pàápàá èmi ò mọ̀ pé kò gbádùn mi. ah madam arẹ́jẹ̀ ti yá ìwọ̀nba tó kù lára ẹ̀ ló jẹ́ kó ṣì wà lọ́dọ̀ wa ń bí báyìí kódà ètò ẹ̀jẹ̀ fìyẹn lẹ́nu kí n sọ èyí tó bá mi ẹ wo dókítà ìṣàánú mi láti bí ọdún méjì tọmọ mi ti wà ń bíbà yìí èmi ò rí ìyípadà kankan tí mo bá dé bíbí ọ̀sẹ̀ yìí á bá mi sọ̀rọ̀ á bá mi ṣeré á bèrè ara ilé inú mi náà dùn tí bá máa padà wá lọ́sẹ̀ tó tẹ̀lé ó tó ní tí mò ń rí ẹ mi. a ah, madam ọmọ yín máa gbádùn lágbára ilé dùn màlúù ọmọ yín máa gbádùn. kò burú ẹ ṣe ẹ rà mọ́. ibi ilẹ̀ mà ní kí a ṣàkẹ́gbà ṣé kò ní lọ double cross. kò lè double cross ní ẹsẹ̀ problem. ó dàbọ̀. ó dàbọ̀. ó dàbọ̀. ó ṣe. pé láti bọ̀ kò sí o mo wá sí ní ìdájìbọ̀dé travel ẹ dákun ta ló tún wà ní pẹ̀lú mi kí ló dé kò sí nǹkan kan èèyàn wà pẹ̀lú mi àbúrò ìdájìbọ̀dé wà ẹ bá mi pè wọ́n mo fẹ́ rí wọn ẹ dẹ̀ ní kò sí àkọsí nǹkan kan kò sí nǹkan kan kò kí ẹ má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ẹ bá. ẹ ká lọ. ẹ pẹ̀lẹ́ o ṣé kò sí. kò sí ọkọ̀. ẹ wọ ẹ mọ bọta ẹ mọ bọta ní ìyàwó mi ẹ rà kọọdù ojú méjì ni mo fẹ́ bá mi sọ wọlé máa wọlé kò sí pọblẹmù. ẹ dẹ̀ bírífù pé kò sí ti kọ kò sí kankan wà. ọkùnrin mi nà ẹ madam mo ń gbọ́dọ̀ yìí. wọ́n ní ọlọ́run mọ̀jẹ̀ ká rà ní fẹsẹ̀ sí kì í ṣe bíi tẹni tó fọ́ ọkàn náà nígbà tí mò ń darí bọ̀ láti ìsọ̀ ah, accident tá a wí yìí ga ìkúlẹ̀ abiyamọ nígbà tí mo ní kí n débẹ̀ kí n wo ohun tí ń ṣẹlẹ̀ ni mo bá rí i pé bàbá Bọ̀dé pẹ̀lú àwọn ọmọ méjì wọ́n ti kú. kí ló ń ṣẹlẹ̀. ẹ̀yà mi ọmọ tó ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọdé kú ní accident ẹ̀gbọ́n mi kú ní accident ah! ah, eh, ah! mo lọ. ìyábọ̀dé òde òde ìyábọ̀dé àbọ̀dé ìyábọ̀dé ìyábọ̀dé àbọ̀dáná ìyábọ̀dé. ọlọ́wọ́ yéé kò yẹ kó jẹ́ bọ̀dé nínú ilé máa ṣẹlẹ̀ sí olówó kò yẹ kó jẹ́ bọ̀dé nínú ilé máa ṣẹlẹ̀ sí lẹ́mi tínú mi ti ń dùn wípé mo ti ń jẹun ọmọ lẹ́mi tínú mi ti ń dùn ìpọ́kàn mi balẹ̀ mo rọ́mọ tó máa ṣe bàbá tó máa ṣe bí ọkọ fún mi mo rọ́mọ tó máa dáṣọ bò mí nígbà tí mo bá lọ sí mi lágbára lọ́wọ́ tó ti lóun bá jẹun òun bá jí gbá fún mi òun bá fi mí yọkàn lójú gbogbo òbí. bọ́dí ọkọ mi pẹ̀lẹ́ ọjọ́ mẹ́ta iṣẹ́ ń kọ́ èwo ló dé tó wá rìn lọ́sàn-án. ẹ̀yin kọ́ kí ló dé níbo lẹ́ ń lọ tẹ múra tó tó yìí. ọ̀hún ó máa ṣẹlẹ̀ ibi engagement ọmọ rẹ̀ ń tó ń gbé ní òkè fàgé. ti yàtọ̀ sí i wọ́n ẹ̀ tẹ̀sí wa sọ fún mi. èwo ah. ló wá gbé dání. àwọn kan tẹ̀ ní wọ́n ta léèsì tàǹkárá ta báàgì ní wọ́n ti sọ̀rọ̀ mo gba níra díẹ̀ lẹ́ẹ̀kan. bí bàbá ẹ̀ náà ṣe máa ń ṣe nìyẹn ó ṣe ọkọ mi. bàtà náà wà ń bẹ o. Ah, eh, ó ṣe ọmọ oníyọ̀ ò lébi ọmọ arọ́jú jà bí ògiri gbígbẹ ah, ọlọ́run á wù ẹ̀ fún mi. ṣẹ́rí màmí ẹ máa jẹ wọn mọ̀pẹ́ ni àwòkọ́ṣe lọ́lọ́run máa ṣe yín fún gbogbo àwọn òbí pátápátá nítorí you deserve more than this ìyá tó dáa ni ẹ ṣeun ìyá mi. olúwa ò ṣe ṣé pé mi náà máa tún jẹ wọn olúwa ò gbóni fún ẹ ẹ jẹ ká wọlé ṣe kọ. wọlé wọlé ẹ ah, olúwa ooo mama jẹ kára gbé sínú mi dànù <laughs> ṣàánú mi ọlọ́run má jẹ́ kí n fojú sunkún lórí ọmọ lọ́jọ́ ogbó mi <laughs> ọlọ́run mo lójú ẹ wá. barista kí ló ń fa ìdádúró lórí kéèsì ọmọkùnrin tó pa ọmọ mi. ẹ ẹ ṣíṣà torí state of mind ẹ ni ṣe mọ̀ ó dìgbà tó bá wà òkè kó tó di pé wọ́n execute any judgement fún sa. tó bá jẹ́ pé ọdún mẹ́wàá ló tèkè láti gbádùn ṣé ọdún mẹ́wàá yẹn náà la máa dúró dì. sir according to the law a máa ní ìdásí ju rẹ sir. wo lọ́yà mi ò ní fẹ́ kẹ́rí ojú pípọ̀ mi mo sanwó fún yín gẹ́gẹ́ bí lọ́yà láti bá mi handle ọ̀rọ̀ yìí dáadáa bọ̀bẹ́ ṣe ń ṣe yóò yé mi. excuse sir lóòótọ́ ni mo dé hospital yẹn wọ́n dẹ̀ tẹ́ndà gbogbo document ẹ̀ fún mi nígbà tí mo go through ẹ̀ mo rí i pé confam ni mo dẹ̀ tún tẹ̀síwájú láti máa lọ sí hospital yẹn mo fi ojú mi méjèèjì báyìí mo fi rí mo rí i pé ah tẹ́yìn gan bá rí ẹ mọ̀ pé lóòótọ́ barrister barrister barrister wọ́n ti dá ẹjọ́ wọ́n ti dá ẹjọ́ yìí o ẹjọ́ kú dẹ̀ ló dá fún kíná kíná kíná kí bẹ́ẹ̀ fún. excuse me sir sherry i gbọ́dọ̀ act according to the law nǹkan tẹ́yìn náà mọ̀ ni tí kò bá gbádùn kó tó di pé wọ́n execute judgement ẹ̀ kò ní realize mistake ẹ̀. barrister barrister ṣé ọ̀nà méjì wà láti kú ni ṣé ẹ tó kú tó ẹ tó kú tó ń ro nǹkan yes ṣẹ́ni at the point tó bá ń pa yẹn tó bá yẹ pé ara ẹ̀ bá ti yá a máa rántí pé ah! ohun ìbá ti má ṣe. ẹ tó pa ọmọ tèmi ẹ ń dójú ti o ẹni tójú tì in my social circle láàrin àwọn ọ̀rẹ́ mi láàrin àwọn colleagues mi irú ọmọ rádaràdà bẹ́ẹ̀ yẹn á pa ọmọ tèmi kò ti ní jẹ́ ìpè ọlọ́run. ẹ ọlọ́run àpò àwọn ìṣe bó bá ṣe jẹ́ ṣá màá tún máa jẹ́ kẹ́ máa gbọ́ sá. ẹ wo my mandate ni i'm giving you thirty days thirty days láàrin thirty days tí n bá reaction ẹ rí pupa ojú mi i will surprise you and that is the truth. ẹ ṣe sùúrù sá ọ̀rọ̀ ẹ̀ sá. ẹ ṣe ẹ káàbọ̀. o nọ́ọ̀sẹ̀sì ò ní ọmọ kan apami lọ́mọ ẹlẹ́nu tó kò síbi kan ẹ̀ máa fún lóúnjẹ ẹ̀sọ́ kórè ẹ̀ dàrú ọmọ tó jẹ́ pé fúnra rẹ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ ó lè máa behave bí ẹ̀ tó lè ẹ̀ dàrú kó máa ṣáà madness. lọ́hùn ìwọ lọ́hùn irú àìsàn wo ni ó wà ń ṣọmọ mi báyìí skin ló tún pẹ́ẹ́lì now baby how did it all start ẹ báwo ló ṣe bẹ̀rẹ̀ gan-an. Eh, Daddy, ẹ rántí ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé láti nọ́ọ̀sì tí mò ń sẹ́rù ẹ rántí pé ẹ pè àkíyèsí mi sí close ní nǹkan lára aṣọ mi. mi ò rántí but láti ìgbà tí o ti ń ṣàwò lára láti ìgbà tó ti ń ṣàwò and you've kept quiet all this while kó tó di ìwọ tó wá serious yẹn lára báyìí why. dájú mi ṣe bẹ́ẹ̀ ó nà nà òfin máa wá nígbà mi ò lè wà fóṣù kan a tún dúró a dúró fọ́sẹ̀ kan a tún wá fún ọjọ́ mẹ́wàá èmi náà dẹ̀ dúró mo ń lọ sí àwọn hospitals kan bọ̀ gbogbo ẹ̀ náà ò yé mi mọ́ kó tó di kó wá wó mi lulẹ̀ báyìí. ọmọlára má stress ara ẹ ṣòtí gbọ́ má ronú i am always there for you tó kò bá ń jẹ tọ̀ lọ you are going to be okay um, tí àbá rí yàtọ̀ lẹ́yìn treatment ìbí báyìí àbí ọ̀lọ́ sábúròd wà gbádùn everything is going to be okay that I'm sure of. Báwo ni ọ̀la ara yín? ẹ wò kò sí improvement kankan. ara yín máa wà òkè. inú ọ̀sìn tí improvement tó ní kò sí kí lẹ fẹ́ bá mi se sí. dáàdì ẹ má wọ dókítà máa tó wà lójú sí ọ. ó bẹ́tà ẹ̀yin bá rí dókítà sí ló ṣe máa jẹ. pásítọ̀ ẹ problem kékeré kan ni mo ti ń bá kiri lórí ọmọ mi tí àjọ wáyé ẹ̀jẹ̀ kan ń dà lára ẹ̀ láì dúró bíi kí menstruation máa flow láì dúró rárá kò síbi tí mi ò ti gbé I've been running from pillar to post gbogbo private hospitals tí mo general ni o àti débẹ̀ ó lè débi pé àsìkò tí ó máa ń ṣe ó máa rẹ̀ á sick tó yẹ pé á dìde tì ń lẹ̀ á rọjò wọ́ lọ ni ṣé mo ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ara ló ń dànù ìgbà tí wọ́n bá dẹ̀ fún ní àwọn treatment láwọn hospitals yìí á wà òkè inú wa dùn tá a máa tún fi tó bí ọ̀sẹ̀ kan àbí méjì á tún padà i am so frustrated ó ti sú mi ẹjọ́ alàgbà ẹni tí ó dẹ̀ darí wa sí ọ̀dọ̀ yín ó ní kò sí nǹkan tí ẹ lè ṣe ẹ ràn mí lọ́wọ́. pé ẹ̀jẹ̀ ara ń dànù blood tonic ti tán lé oní blood tonic mo máa tún wọ́n dà fún special blood tonic kan tó jẹ́ pé hundred percent real ni ó súnmọ́ ẹ̀jẹ̀ gangan àárín ọjọ́ méjì àti ìmùgò kan tán i'm so fed up ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́wọ́ bàtẹ́ ń sin mo fi bẹ̀yìn pásítọ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ ọmọ yóò gbọ́dọ̀ kú ẹ ṣàánú mi mi mọ ibi tí sickness yìí ti wà. ẹ jẹ́ ká gbàdúrà. lórúkọ Jésù. àmín ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run gbàdúrà ọmọ rẹ gbàgbára lọ́wọ́ èṣù jésù ló bàbá baba. jésù mm-hmm. bẹ́ẹ̀ ni mm. arábìnrin ohun tẹ́mi ọ̀run sọ fún ó ti rin àwọn ìrìn àjò kan sẹ́yìn. Mm-hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé àlejò wọ́n ní pé ó dàbí pé kí ẹ̀mí èèyàn kó ti tọwọ́ èèyàn bọ́. ẹ má ṣì mí gbọ́ alágbà ẹ mọ àwọn ọ̀dọ́ wa èsì bí ìgbà tán wà lẹ́nu ẹ̀kọ́ bí kan ti ṣẹ́yún bàbá jésù. Uh, ele àwọn ọmọ yẹn ló wá ń dà ní àjọ ẹ̀ láàmú ó wá dàbí pé kó jẹ́ pé ẹ̀jẹ̀ ló ń béèrè ẹ̀jẹ̀ òun ni ẹ̀jẹ̀ ara ẹ̀ tó wá ń dànù jésù àmọ́ ẹ̀mí ọ̀run sọ fún mi pé olúwa yóò gba àkóso. kí ni nǹkan tí a máa ṣe sí jésù nǹkan tẹ́mi ọ̀run sọ fún wa ni wípé torí pé olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe koro olúkúwàdà bárábìnrin bá ṣetán láti lọ síwájú ọlọ́run alààyè á rìnrìn àjò lọ sí oríjọ mẹ́ta á dúró wájú pẹpẹ ọlọ́run alààyè á sì jẹ́wọ́ àìṣedédé rẹ̀ bó bá ti ṣe léyìí òun náà yóò ṣe gbogbo yóò ṣe padà wá sí pàpà. wọn ní ọmọ àlọ sí ṣọ́ọ̀ṣì lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ah, ṣàánú mi ẹ rà mí kalẹ̀ ẹ má wò mí ràn lóòótọ́ ara ọmọ mi ti ń yá báyìí. ẹ orí ìkílà fi ń tọ́jú rẹ ibi kọ́ lè gbádùn náà ni. kò rí bẹ́ẹ̀ ẹ ti gbàgbé ẹjọ́ tán dání ṣé mo pé tára ẹ bá ti yá wọn lọ pọmọ mi ni ẹ má jẹ́ kó pa mí lọ́mọ ẹ ṣàánú mi. <laughs> ṣé èèyàn ní tí ń bá ọ lẹ́rù fọkàn ẹ balẹ̀ iṣẹ́ ẹlẹ́yẹlé tí mo fẹ́ ṣe fún ọ yìí yóò kó gbogbo ẹ̀ pọ̀ mi bọ́mọ bá ti mẹ́jẹ lédè ní ìsìn wọ́n bọ̀ ṣètò rẹ̀ ọ̀gbọ́ ńlò èwù ọba ti wẹ̀ tán báyìí ọ̀tán nù ìkúrẹ́ kété lórí ọmọ rẹ nù wá ń sọ yàrá òdì kejì. ọ̀pọ̀ mọ̀kàn bẹ́ẹ̀ ọ̀pẹ́ mo gbé ọ yọjú sí mi pa ọ̀ká rẹ o yọ da fún ọ ọ̀nì dààmú lọ́ra o lọ́ra lọ́ra o ọ̀ká rẹ. o ẹ lẹ́ o bàbá rẹ̀ ń kọ́. ṣùgbọ́n wá lánàá. ẹ mọ̀ mọ̀ pọ̀ wá lánàá <laughs> wò mí sọ́ọ̀mọ̀ wípé láti ibi ìjọ mélòó kan ní ti ń ṣàlàyé fún ọ pé n táwọn ọrùn mọ̀lẹ́ sọ fún mi ni wípé nǹkan kan ń bẹ nù rẹ tó jẹ́ nǹkan àkọ́kọ́ àbọ̀ ọba jẹ́wọ́ tọ́ ọba jẹ́wọ́ ikú ni ó sì kọ́ ọ jẹ́wọ́ ni mi pé ọmọ á lọ lé yín báyìí kókò ọmọ dìtẹ́ sọ̀rùn ní àyè. bàbá irúgbọ́n mi ni ẹ̀yọ́ mi ń jà. à ń lo èdè mọ́ra lo èdè rẹ̀ pa ikú ni o ikú ni bẹ́ẹ̀ o kò sí ní tí mo fi lè tọ́jú rẹ lẹ́yìn ìkọ́ ìtẹ́wọ́ tí mo bẹ́ẹ̀ ń kùn rẹ àìbájẹ́wọ́ rẹ báyìí kí bá bẹ́ẹ̀ ọ wá palẹ̀mọ́ rẹ ní àyín ni o. bẹ́ẹ̀. nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. ní Garama. Um, hello. Um, can I help you? mo mìn pé talẹ̀ bèrè gọ́gọ́ nínú ọgbà yìí. Um, school of science ni mo ń lọ and lady kan ti ju èkó. èmi náà lè mú yín lọ now i can take you there because ọgbà yìí tóbi gan-an ni so ẹ lè má mọ̀wé yín i can take you there. Ah, ẹ jẹ́ kí n mú yín lọ síbẹ̀. ọmọ ẹ Good luck, baby girl. Good luck. Como assim? Silva. Léo. Silvio. Que belo eu faço. Chega bem, Lua. Muni, muni. Esse marido é Muito bom. Yemi. Ṣadé. Oyin kọ́ yes. O lè fẹ́ gbé dàbí lórí irú ìwọ lóyin kọ̀ náà. Ká pàdé ní restaurant kan báyìí ó ti gbàgbé. O rántí dáadáa ṣe sure. Ṣé o rántí promise to promise me nígbà tá a meet? O rántí pé o ní anytime tí bá tún ti pàdé ẹ̀ again mo ti win nìyẹn ṣe rántí. mo rántí. ọ̀bùn ga o. ìdí mi jẹ́ dùdùkú pàdé ẹ̀. sori wọ́n wá ṣe kankan náà pẹ̀lú school of science but fortunately for me bí ṣe rí ẹ nìyẹn láàrin àwọn girls yẹn. what. ṣé òun ló wá wà ní. àná lára báwo ni ṣe wà wá actually mo ti meet ẹ nígbà ẹ̀rí lẹ́ẹ̀kan but èmi àti ẹ̀ á kankan papọ̀ so inú mi dùn gan wípé ọlọ́run jẹ́ kí n rí mo ti ń dream nípa ẹ ti pẹ́ so mo ti wí nìyẹn o. kí ló dé kí ló dé tó ń ké náà kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ṣó mo bọ̀bọ̀ tí mo sọ fún ẹ ní ìpàṣẹ. tó máa ń gba contract ní ọgbà wájú dà. lórí ló fẹ́ ra nílẹ̀ rẹ̀. mo rí òun àti rí kán lẹ́nu ṣe ni wọ́n lọ́ mọ́ra wọn tẹ́ ń kẹnu bọ́ra wọn lẹ́nu. oyin kan. mi ò lè stand there o èmi ò rò pé mo máa dúró sínú ọgbà yìí mọ́ èmi á kúrò. láyé bó ṣe máa fọgbà yìí sílẹ̀ torí oyin kan ó lè fọgbà yìí sílẹ̀ o láéláé. Wow! létí wá wá wá. kí ló dé. Ah, mi ò rò pé mo lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. nǹkan tá a máa ṣe nìyẹn o ò lè fọgbà sílẹ̀ torí oyin kan. it's too much. kí ló too much. Ah, i can't. ṣé o mọ nǹkan tí oyin kan ṣe fún mi. kí lóyin kan ṣe fún mi. oyin kan gba boyfriend mi. o gba boyfriend ẹ èwo ni wọn. cartoon ṣé kò ṣe guy tí mo meet ní last week yẹn ni. táwọn méjèèjì ti jọ ń bára wa sọ̀rọ̀ lórí fóònù tó bá ṣe rí bó ṣe ń bá mi sọ̀rọ̀ wá ti mọ̀ pé interest yẹn wà ń bẹ̀ ó dẹ̀ wá béèrè mi èmi ló wá béèrè o tó ránṣẹ́ sí kọ́kọ́ á pè mí nínú yàrá mo dẹ̀ jáde mo bá bá òyìn kan bẹ̀ làwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ń lọ mọ́ra wọn ah, ah, bèè pé kí ni bàbá yẹn máa sọ ló wá ní ẹ òun ti pàdé mi rí lẹ́ẹ̀kan nínú school campus ṣé nǹkan tó yín kan ṣe yẹn dáa ṣé bọ̀bọ̀ tí mo rí ní last weekend náà ní campus kan nìyẹn ṣé ìmẹ̀yì tí wàá wà so serious like that. ṣé báwọn méjèèjì ti ń pera wa ó ti ju ẹ̀ẹ̀mejì ó ti ju ẹ̀ẹ̀mẹ́ta lọ mo dẹ̀ rò pé tí wọ́n máa fi di bíi next week o àwa méjèèjì máa jọ jáde ah, mi ò kàn fẹ́ chipping ara mi ni na. bẹ́ẹ̀ ò bọ́ yẹn ní feelings fún yín kan ju ẹ lọ. báwo ló ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní feelings fún yín kan ju èmi lọ who is oyin kan that kind of girl. anyway mo regret pé mo wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣe ni mo rò pé yàn gidi ni ẹni get off jọ. To, ẹ lẹ ẹ káàbọ̀ ọjọ́ mẹ́ta ẹ lẹ sí ò sí. bàbá mi mo mú wá báyìí. ṣé kì í ṣe ọ̀rẹ́ rẹ jó ní tòlóhùn wa. rárá o Baba. Inu ọgbà kan náà lè máa ti ẹjọ́ wa ó ní ìṣòro kékeré ni mo ṣe ní kó wá rí yín mm-hmm. ó dẹ̀ sọ̀rọ̀. ẹ eh, bàbá hmm? ṣe rí ọmọkùnrin kan ni èmi àti ẹjọ́ ń jáde bíi ọkọ àfẹ́sọ́nà mi ni tàdé ti promise ara wa pé a máa fẹ́ ra wa o